about a great king in the eastern part of the world searching for, for death. death. He has tried taking his own life a couple of times, but it's just not working. And history has it that he has lived for so many years that he can't even remember them. Ah! I thought he died already. Láwọn kí ni ń bẹ nígbó tí wọ́n ń dún mọ̀ òun mọ̀ money? Bí ó bá pani kó pani, bí ó bá sì pani kó yé dún mọ̀ òun But I just found out. He is still alive. Somewhere in Africa, Nigeria to be precise, in a small village called Ajero. jẹ́ ràn wọ́n. kí ló dé tẹ parọ́ títí tẹ yó láì bìkítà pé mi lè bí ẹ máa padà pa. bàbárí tágìrì awo owó. nígbà tí à ń gbàdúrà lọ mo dẹ̀ rí agbára kan tó mú rìmọ́ọ̀tì dání pra a dẹ̀ pé ayé yìí fún mi mo ní kọ́ fún mi ní six sixty four. ẹ ẹ ẹ mọ̀ láàánú lójú o ẹ rí pọ̀ omi tí mo wà báyìí ẹ ní fún ẹ̀yin ní ọmọ kẹ́ ẹ mọ̀ mú un lọ ẹ dákun tẹ́ ní ọmọ ọrùn èmi lọ́wọ́ nulẹ̀. bóyá mi bóyá mi ní kí n mọ̀ bá roka. I see things. Believe me. Maybe you're seeing something else. Ah, wo méjì méjì lọ́lọ́run dáyàn. This is not a méjì méjì thing. She looks like me.

máa sọ̀rọ̀ ẹ ní tùbínùbí um, my brother ìgbà tíyàwó yín wá sí bíbá yìí lálákọ̀ọ́kọ́ tó náà fẹ́ ṣe abortion mo bi wọ́n pé ṣé ọkàn wọn mọ̀ sí wọ́n ní ẹ rákùnrin ní ọ̀dà ká má fàgùn ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan yín kó yọjú síbi náà kájọ sọ so ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ mọ̀ sí ọ̀rọ̀ yín yìí. àgbẹ̀sọ̀ àwọn méjì ni sẹ́yìn ẹ̀dẹ̀ fún ọ ní àṣẹ pé kọ́ lọ yọ ẹ jẹ́ ń bínú kí nìdí ẹ̀ kí ló fẹ́ yọyún. Ah, àwọn náà ní àwọn tí ṣetán fáwọn tí rẹ dé. ìgbà tẹ́ mọ̀ pé ẹ ready kí ló lo protection condoms the list ẹ lè ṣe nìyẹn nǹkan tí ò wọ́n ni. wọ́n máa ní ẹ kò dùn kéde pull out wọ́n máa ní àwọn ọmọ bá ṣe ń pull out. kò easy ní sábọ̀t ṣe eh, mi ò really like protection by sá. flesh to flesh lẹ́yìn ṣe. bẹ́ẹ̀ ni tí máa sọ fún yín pé ẹ nífẹ̀ẹ́ arábìnrin nǹkan ìyàwó yìí ẹ nífẹ̀ẹ́ arábìnrin nǹkan tẹ bá nífẹ̀ẹ́ ìyàwó yìí ni ẹ lo protection oríṣiríṣi ló wà àwọn kan lè lo contraceptive pills ẹ̀yìn á lo condom bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tìgbà tẹ bá rẹ́dí àti foyún náà lẹ̀ èmi tí mo jẹ́ medical practitioner gan mo ń lo condom náà mo ti bímọ already so láti máa ṣọ́ra wa ni because ẹ̀mí àwọn ìyàwó wa ìlà fi ń wéwu àwọn ló máa ní oyún àwọn máa rò so we need to really be very very sensitive and sensible ẹ̀dẹ̀ máa wò oyún tẹ̀yìn fẹ́ flush away wọn làwọn kan wá tó ń sunlé ìjọsìn tọ̀sán tòru tó ń gbàwẹ̀ hmm, tó ń fowó owó ńlá tó fi ń wá tó bá lè rira. bí o kò rí bẹ́ẹ̀ sá àkọ́tí ready for now ni. ìkọ̀kọ̀ náà làjọ ń sọ bàtẹ́ ready yẹn ó yẹ kẹ́ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe such an irony anyway um, haven't said a lot of this mo fẹ́ kẹ́ mọ̀ pé awo kì í ṣe orúkọ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa níbí báyìí yeah we don't carry out abortions here yeah. and it's even against the ethics of my profession medical practice So, fààyè sílẹ̀ ká máa yọ oyún sọ̀rọ̀ ìpín anywhere wọ́n ti máa sọ fún yàrá fẹ́ tó bá fẹ́ tàn yìí tó fẹ́ gbowó yìí ni wọ́n lè ṣe àwọn cox náà wà o à ń ṣe tẹ bá ṣì insist pé ẹ fẹ́ yọ oyún náà ẹ wẹ ẹ lọ try hospital mi. sà tó bá jẹ́ ti owó owó wà ó. Eh, no don't insult my intelligence there now ọ̀rọ̀ owó kọrin mi ò ń ṣe dókítà ilébi mo ti sọ nǹkan tó wà ń bẹ fún yàn à ń ṣe mi báyìí but tẹ bá fẹ́ ṣe náà tẹ insist pé máa ṣe ẹ lọ try ibùmí. but unfortunately the point of law is that it is the correct decision to rule Hello, darling. I, I take your... Oh, oh. Nkaji, you look so beautiful. Thank you. It will be tiẹ̀ báyìí ni ọkùnrin kò lọ́nà tí wọ́n máa sọ wípé bí yóò bá jáyà ẹni, a sì máa jalè ẹni. Mm-hmm. Jẹ́ ń ráyọ̀ blessed day I met you. Thank you. Arẹwà ọkùnrin mi. mi Akànnì. I also blessed the day I met you. Já tètè máa lọ bí tá à ń lọ ká miss ẹni tá à ń Thank you baby. jọ sọ gbogbo ọ̀rọ̀ tẹ́mi bẹ́ẹ̀ sọ lórí fóònù yẹn o gbọ́ nǹkan nú ẹ̀ ẹ́ tí mo fi di five ten minutes báyìí sọ o rẹ̀ o ò rí kankan dìbò nú ẹ̀ ṣé o ń ṣe embarrass the personality mi yẹn. má bínú mi ò embarrass personality nǹkan tó ń sọ òye mi ni. sọ̀rọ̀ tẹ́mi sọ òye ẹ̀ òkè sí wàhálà ọmọ tó ṣẹlẹ̀ jọ láti ẹ̀ ní ìlọ mo fẹ́ ká fi òpin sí relationship tó wà láàrin mi àti ẹ wípé èmi ò ṣe mọ́ ò ti sún mi. Ah, bíbí ìgbà wo ló ti ń relé òṣèré náà mi. ṣé ṣé ṣé mi ò dá lọ́mọbìnrin tó. Ah, ó dákẹ́ tó bá gbọ́ ọmọ ilẹ̀ yìí ó bàjẹ́ ìwọ ló ń débẹ̀ ìwọ ló kọrin yẹn fún èmi ò kò ṣe mọ́ ni i'm tired of you. ọjọ́ ìjọ ṣé ó lẹ́sẹ̀ kan tí mo ti ṣe fún ẹ tó o like ó sọ fún mi. no no no o ṣe mi o kò tó ṣe mú o ṣe mi mi kò ṣe mọ́ ni. ní ìkótó ìbára ti mi lè nà ṣe kó ti gbó mi ṣe kó ti gbó mi ṣe kó ti gbó mi. má bínú ọ̀dọ́ please man, man, Joe, baby, yeah. ọlọ́run mi dẹ̀ rẹ́dí láti tẹ́rọ ọ̀gẹ̀ sórí ẹlẹ́dàá mi yìí ẹ́ á pèsè ọkọ tiẹ̀ tó máa bẹ̀ kálẹ̀ pèsè ẹ̀ fún ẹ̀. ọkọ mi kò sẹ́kún lọ́rọ̀ ẹ o mi fẹ́ kó má sunkún o ìyá mi ojú ẹ mm. mi ojú ẹ fadékẹ́ guess what. ẹ wo ọkọ mi ò papọ̀ báyìí. ọkọ mi jẹ́ kọ́kùnrin papọ̀ mm. wo pátí tí mo ti ń bọ̀ yìí lọ lásán mo pàdé Mr. Frederick níbẹ̀. Mm-hmm. kí ló sọ. ó ti fún ẹ ní slot. mọ́mí mm-hmm. ẹ ti bá mi get slot. inú mi dùn ṣeré nǹkan tó ń ṣe nígbà mo ti gbàgbé ẹ. gòmù tó wọ́n sí. wo ìkọ́ yẹn kan ló wá bẹ̀yìn ajá jẹ́ o. kí ni. ó ní kò sí hostel wọn pé gbogbo ẹ ti wà fully booked so o máa ní ìdàtí lọ rent ilé síta for like six months. ẹ wò mọ́ mi ìyẹn ò le ṣẹ́rí slot ẹ bá mi gẹ̀ẹ́tì ìyẹn gangan ni kókó ah, inú mi dùn I'm so happy. torí pé kò yẹ kó máa sọ fún mi. I'm so happy doing it. Come on, give your mommy a hug. you, mommy. Inú tèmi gan dùn. At least, wàá lè enhance experience ẹni di iṣẹ́ nọ́ọ̀sì. It's a good idea, you know ṣé o ti wá rí one of the advantages tí mom sì fi ń lọ sí pàtí. ẹ tún gbọ́ nǹkan tẹ́lẹ̀ náà tún sọ a ní ká pẹnu pọ̀ ká bọ́mọ wí òun wí wòtòwòtò. Ah, mom sì lọmọ mhm. lẹ́nu ẹ̀ wo jẹ́ ká ó gbọ́ lẹ́nu ẹ̀ wàá náà ẹ ṣe mí. mom sì ẹ lọmọ uh-huh. wàá rí nǹkan máa ṣe uh-huh, máa sọ fún ọ. Ah máa kiki. ti ẹ̀ka ní ìyànjú ló bá. mọ́mí kìkì mọ́mí kìkì dá mi lóhùn náà. a ti ń bọ̀. ọjọ́ ah, ti lọ náà ṣé fẹ́ fi jẹ́ mátà ìtẹ̀mí dúró ni. má bẹ̀rẹ̀ ah. ah. mi mọ̀ kó tó fi ń ṣe báyìí sí tó yẹ ká ti débẹ̀ jábàá yẹn sọ pé ilé tó ń fẹ́ fún wa gbélé tó wà òkè ni ó dẹ̀ ń dilẹ̀ ó dẹ̀ máa fi tiẹ̀ da ìtẹ̀mí dúró. ṣé nítorí ilé kí n má tọ́jú ọmọ tí ó bá wọ kan fi lélẹ̀ o ńgbà tí bóyá wọn rí ibi wa mọ́ bẹ́ẹ̀ àbí kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ pọ́n ibi wọ́n kọ́ ni o because nǹkan tí bàbá yẹn sọ fún mi pa ilé yẹn wọ́n ní ilé yẹn wà òkè gan irú nǹkan tá à ń fẹ́ standard nǹkan tá à ń nídìí gangan gangan níbẹ̀ so mi ì fẹ́ kálùsẹ̀ rárá o. ó dọ̀bẹ̀ sir. ẹ. Eh? nǹkan tẹ sọ yẹn kò work sir at least ẹ eh, two bedroom flat mo sọ fún mi mo need na ẹ wá fi single room ah, after all tó bá tẹ̀ eh, self contained nísìn máa manage ẹ̀ but eléyìí kò lè work kò sí kan tó fẹ́ fi room ṣe ó ti No, no, no. kéré jù no. ìgbàláyé ó gbà á àti pàápàá èmi ò mọ ohun tó máa ń ṣẹ̀yìn ọmọ òde wòyí ẹ ti máa ń kanjú jù kí ló dé tẹ máa ń kanjú tó lu ọ̀ràn sórí ọ̀rọ̀ ilé ayé yìí step by step díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láyé gbà ẹ bẹ̀rẹ̀ látòrí single room ṣebí wà àtìyàwó ẹnìkan ni kẹsùn kẹjí enterprises kí náà ń bá ká. gradually ẹ dẹ̀ máa graduate ẹ ẹ padà gba two bedroom flat tó bá tiẹ̀ tó ń wùyín tó bá wọlé ọlọ́run ẹ tún kó sínú duplex àní ẹ̀kọ́ manage sójú wa àtìyàwó ẹ lọ ni. bàbá yín ní sùúrù báàlẹ̀ yín sọ̀rọ̀ báyìí. bí ẹni tí orí ẹ ò pé. darling ó dẹ́ gbogbo tá à ń sọ nígbà tẹ wá ń sọ pé ṣèbí èmi àti ẹnìkan ni dọdọdọdọ ká gbà ibo ni káfí léèsì e àbí invisible ni. o oh, sọmọ wẹ mi ò mọ mi ò rántí mi ò rántí pé ìgbọ́mọ dání ẹ má ah. bínú ìyẹn náà ti pọ̀ ju ìkókó ni. wo jẹ́ a máa lọ jàre. sir at injunction nǹkan tí mò ń fẹ́ òun kọlẹ̀ fún. ẹ má ṣe yẹn má ṣe yẹn sórí ojú ló ń rojú ṣàánú ṣó mọ̀ pé wọ́n ní túnú àṣírí ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ ẹ mo ní ok ẹ jẹ́ a tún ọgbọ́n kan báyìí bóyá owó two bedroom tẹ̀yìn wá yẹn owó ọdún kan yẹn ẹ kò fún mi ṣe mọ̀ pé tó bá jẹ́ lómi tó lójú kòkòrò wọn á ní kẹsàn owó ọdún méjì wọn á ní kẹsàn owó ọdún mẹ́ta owó ọdún kan péré péré owó ọdún kan mo fẹ́ gbà lọ́wọ́ yín ẹ̀yin ẹ fún mi ṣe rí two bedroom kan wà níbẹ̀ ẹni tó wà níbẹ̀ tàbá fi máa róṣù mẹ́rin four months péré ẹ fún mi ó máa kó jáde lẹ́yìn oṣù mẹ́rin yẹn dẹ̀ kó wọlé ẹ̀yin ẹ kówó fún mi. ìyẹn náà dáa àbí. so ìgbà wa ni káwa máa gbé ká máa rìn kiri ah, ah. so ẹ dájú ṣá. for that four months mi sì tẹ̀sán ẹ̀ ká máa sùn tàbí. kò ní pé four months ó lè bá jòjú sẹ́ta ah, lọ. àtijọ́ ṣan sí nǹkan tá máa discuss wọn ẹ ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mo fẹ́. ṣe bó níbi tẹ́ ń sùn tẹ́lẹ̀. ẹ wo bàbá ẹ fi wọ́lẹ̀ bàbá yìí burú o. ẹ máa san abẹ gádà ń gbà náà èmi ò mọ̀ bóyá abẹ bíríìjì lẹ́ ń sùn tẹ́lẹ̀ mo sọ mo dẹni tó ń fi ta yín kí ni ó lè inú kan kówó fún mi kọ́ dẹ̀ dúró oṣù mẹ́rin kọ́ dẹ̀ wá bọ́ síbẹ̀. kí ni. báwo ló ń ṣe báyìí fún mi náà. báwo ló ń ṣe báwo ṣọ́ọ̀rọ̀ rí pé àbára mọ́. how. how ní deal tí mo ti seal five hundred thousand naira intact ó dẹ̀ dé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè mí pé àwọn òfin mọ́ àwọn ti rẹ́ lómi. ẹ gbà mí báwo ló ṣe jẹ́ pé èmi ni mi ò jẹ́ kó fún ẹ ní five hundred thousand naira. báwo ló ṣe jẹ́ pé ìwọ ṣó o mọ̀ pé ìwọ ni pẹ́sẹ̀ ò da nìyẹn. ó ah, ah, ṣe máa lẹ́sẹ̀ mi ò da babe láti gbà tá a ti ń bára wa rìn ó ti rí deal ten million naira ó ti ṣe deal five million naira tó ń work out eh, ó ṣe wá eh. jẹ́ five hundred thousand. ẹ eh, ti five million tí mo ṣe ìwọ ló bá mi ṣiṣẹ́ ẹ ni èwo ló kàn tẹ́ ń bẹ̀ eléyìí ló jẹ́ tẹ́nà tiẹ̀ kò tẹ̀ ti dàrú but tẹ́nà mi náà ni ilé náà wáyé. wọ́n lè wá mi ṣe abẹ́tọ̀ tí mo rà ni wọ́n lè wá mi ṣe ni. ó dẹ̀ má bínú má bínú i'm sorry. you wanna see craze ó dà pé òrèké mò ń bẹ́ ṣeré. má bínú má bínú. ṣọ́ra àwọn tó máa sọ pé ṣọ́ra fóbìnrin ṣọ́ra fóbìnrin igi wẹ́dùn ní jálùwọ̀ ìwọ náà ń bá wí. nísùrù nísùrù nísùrù wo wà nílé ní tiẹ̀ kíra wà nílé ní kò ń ṣe dúró ọ̀dà àfẹ́ kí ló ṣe ok kó máa bí ìwọ dá padà wọlé tẹ̀lé mi máa gún ẹ pa máa pẹ́ dànù ó dà pé. bébí babe babe mo lè bá nítorí ọlọ́. So, your story was set directly to me. Just like a dead wood living in the land of fertility. Jẹ́nrayọ̀ Àṣàkẹ́. Nígbà tó mọ̀ pé ẹran ní pẹ́lẹ́nu mi, kí ló dé tí wàá fi tọ́ mi lẹ́nu wò? You are all I have. You are my everything. And you choose to vanish into the thin air. Adékẹ́mi kọ́ mi mo bẹ̀ torí ti ọlọ́run ọba. nǹkan tó ń lọ ṣe lè kó kọjú mọ́ ọ jọ. mo mọ pé òkè ń ṣoníjọ̀gbọ̀n. àmọ́ tẹnikẹ́ni bá bí ẹni mo jù ṣáàrùn tí wípé ìyá ẹ ti sọ fún ẹ wípé kí ni kó má fa wàhálà kó lè má bínú. ìyá Fàdé hmm? ẹ ti sọ countless times mi ò ṣọmọdé mọ́ mo ti gbọ́n. I know and another important thing fàdíkẹ́ hmm. mi bó tèmi o má débẹ̀ kó ló máa yóò fẹ́ burúkú kankan ó ṣeé ṣe kó pàdé èèyàn tí wọ́n máa nífẹ̀ẹ́ tó náà dẹ̀ máa nífẹ̀ẹ́ àmọ́ kó tó yóò fẹ́ hmm, pè mí fún mi lórúkọ ẹ̀ kó jẹ́ mórúkọ ẹ̀ lọ sórí òkè ká lọ ṣàdúrà sí dáadáa kó tó yóò fẹ́ mo bẹ̀ ọkọ mi. máa hmm. ah, ní ó dààmú ti gbọ́. jọ débẹ̀ bàjẹ́ kí ẹ fi má jù sílẹ̀ mo ti gbọ́. èyí tó bá tẹ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni kò mú un kò vacant ṣọwárẹ́ lẹ́yìn èèyàn ti wà ń bẹ̀ wọ́n ti ń débẹ̀ o eléyìí tó tún kù ló tún vacant so ó túmọ̀ sí wípé ṣé o ti rí pé èèyàn wà lẹ́nu ọ̀nà yẹn wọ́n ti ń bẹ́ bẹ́ẹ̀ èyí tí ajáde ń bẹ̀ yìí kò séèyàn bẹ́ẹ̀ ẹ̀yìn Yorùbá wọ́n ti gbé léyìí kò tún séèyàn bí méjì tó ṣẹ́kù náà nìyẹn gbogbo tí mo ti rí yìí mo wà òkè pẹ̀lú ẹ̀. o ti wà òkè. bẹ́ẹ̀ ni sá. Ah, ọ̀rọ̀ gbogbo lórí owó wa ni báyìí o àbí àti sọ yí ẹ̀ o de ti agree send down the rate. <laughs> ẹ má wọrí tí n bá ti dé camp kí n dẹ̀ tó kẹ́rù mi wá máa sẹ́ni. irú ọ̀rọ̀ wo rè ó jẹ̀bi ó bá máa kẹ́rù ẹ bọ̀ láì sanwó ni ah, ah. ṣáàsùn kankan ń gbọ̀fẹ́ orí ibi téèyàn ti ń kẹ́rù wọlé láì tí ì sanwó fún nílé àmọ́ ah, ṣe yẹn o ìwọ náà nílé ṣe bẹ́ẹ̀. <laughs> máa sẹ́ni sí i. o ní fomi kọ́tà dín ẹyin dídín náà àbí eh, owó ni kò tètè sẹ́ni. ohun tí ó jẹ́ kí n ní sùúrù fún ẹ àtìgbà tó ti wá ń bá mi pé o fẹ́ gbalé mo rí ẹ lọ́mọlúàbí mo rí ojú ẹ ní rí ẹni tó máa gentle mo rí pé o rẹwà ọkàn á dẹ̀ balẹ̀ nítorí mi ò fáwọn oníjọ̀gbọ̀n nínú compound mi o mi ò tiẹ̀ ń fa wàhálà bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yẹn compass náà ni máa ń gbà láyé èmi ò fáwọn tó ń fa wàhálà o mi ò ń ṣe ní wàhálà wọn ò ń fa wàhálà o ẹ I'm gentle person àti ẹ̀ má gentle you are on your own nítorí tó bá ti sanwó ọdún kan bó lóṣù mẹ́ta tíwẹ̀ ò tẹ́ mi lọ́rùn o máa jáde o kò dẹ̀ sọlọ́pàá tó lè mẹ́mi sí yẹn àbó ìdáhùn. <laughs> mi ń ṣe oníjọ̀gbọ̀n sáré ah. wàhálà. kò yà má jẹ oníjọ̀gbọ̀n o ṣé wàá lọ wo gbogbo ẹ̀yìn kò wo everything wàá wo ibi táyé tìyẹ́ mọ́ ibi tí báńdìrì ẹ mọ ibi tó o gbọ́dọ̀ dé ibi tó lè dé ibi tó lè dé díẹ̀ ní ẹ sí ibi tó o gbọ́dọ̀ dé sí. ìbẹ́ẹ̀ lọ. ṣé máa sẹ́nà kan lọ báyìí. Ah, ah, ní kíákíá mo ti sẹ́yìn ẹ̀ tán báyìí pàápàá mo kàn fẹ́ mú ẹwọ̀ yín wí aṣẹ́wó ni ẹ aṣẹ́wó ni ẹ ṣọ́tọ̀ ọ̀pọ̀ bàbá náà rí i ẹjọ́ náà ó tọ́ bàbá fún ẹjọ́ sùúrù náà. Ah, ah. nǹkan ṣe yín ni. o tiẹ̀ lè rí jẹ mọ́. kí ló ń dààmú yín náà. ṣé rò pé mi ò níṣẹ́ ni tí mo fi dúró wájú pé kí n bá yín parí ìjà kí ló ń ṣẹlẹ̀. oríṣiríṣi idiot. ẹ farabalẹ̀ o n tó ṣẹlẹ̀ ní kẹ wí kẹjẹ ń gbọ́. ẹ ṣe bàbá o boyfriend mi ni o ṣàdédé ni mo dédé ọmọ méjì tán tẹ̀lé ra wọn káàkiri mo tún wá bí ó tún bá mi jà ah. lórí nǹkan mi. lórí nǹkan yẹn boyfriend ẹ àbí. bẹ́ẹ̀ ni bàbá. ṣé kì í ṣe fine boy tó máa ń ṣe tó ní ogbe lórí bíi ìtàkùkọ yẹn. òun náà ni. tó máa ń ní tó ní káà nídìí tó máa ń gbé wá. exactly òun ni òun ni bàbá. tó máa ń spray owó tó bá débi yẹn. bẹ́ẹ̀ni òun ni. òun ló gbà. bẹ́ẹ̀ni sà. ọjà wa ṣe sùúrù ẹ okun ò ní wó ruru káwa ruru. Hmm, ẹ wo bí báwo lọ̀rọ̀ ṣe gbé. ajá fún yín bàbá ẹ jẹ́ bá mi bí ṣé mi mo toast boyfriend ẹ ni àbọ̀ òun ló wá toast mi ó tún lẹ́nu sọ̀rọ̀ ṣé gbà tí ẹ tó sẹ̀ṣọ́ yẹ kó gbà kó yẹ kó sọ nù. ó sọ nù. bẹ́ẹ̀ni. ṣé fún fine boy yẹn. bẹ́ẹ̀ni tó gbọ́ ìfẹ́ mi. jẹ́ n tún béèrè o àbí ọmọkùnrin tó máa ń gbé káàwá yẹn kọ́. òun náà ni. Ah. tó máa ń fún gbogbo yín lówó. bẹ́ẹ̀ni ah. Ah. a dà fún yín kí n sọ nù lẹ́nu ẹ̀. kò sí nùnù dáárì yẹn kò yẹ kó sọ nù nígbà tó rí ẹ ò burú ó ṣe máa sọ nù. a dà fún yín bàbá ẹ eh, ṣe o. jọ jọ jọ jọ bẹ́ẹ̀ni sọhùn mi ì tí dọdọ ẹ eh, ìwọ náà wọ ọmọkùnrin fine eh, ó ṣe láti sọ nù fún rú bẹ́ẹ̀ sórí jẹ́ ń sọ nǹkan kan fún ẹ ṣòro ọmọkùnrin yẹn má para ẹ lórí ẹ o ah. ẹ tó bá fẹ́ràn ẹ tó nífẹ̀ẹ́ tó fẹ́ fẹ́ ẹ tó nífẹ̀ẹ́ dénúdénú dọ́kàndọ́kàn kò ní tóòsì ọ̀rẹ́ ẹ nítòótọ́ o kò ní tóòsì ọ̀rẹ́ ẹ nítòótọ́ o kò yà gbọ́kàn kúrò ń bẹ̀ kò gbà ká mú gbalisagbójú ni o ìwọ ńkọ́ bẹ́ẹ̀ni burúkú sọ̀hún ọlọ́run kọ́ kí ni mọ ìkọkúkọ òrojú ẹ̀bí ojúkú di aládùn ọlọ́run kọ́ kọkúkọ mọ́ ẹ ọkọ rẹ lóhùn ẹ ládùúgbò bọkùnrin ṣe pọ̀ tó ń gbòòrò ó ṣe ń láti jẹ́ ọkọ rẹ tìyẹ ló ranjú mọ́ wọ olè ọ̀fọ́n èké olóòórùn àtọ̀ọ́lé àtọ̀ọ́lé játijàti rédèrèdè ṣé ṣé ṣé ṣé bọ́ ṣe ń ṣayé nìyẹn ẹ wo mo ti sọ fún yín o ṣé mọ̀ pé kẹtó wá gbalé ń bí mo ti sọ fún yín pé wọn ìjà o ibi tẹ́ jà sí ibẹ̀ lówó yín tán sí o kẹ bá náà gbọ́ mo ti ṣàlàyé fún yín o wọn ń jà ń lè tẹ̀mí mọ́njá. ẹ ká sàn án. ẹ rè á. Ah. mo ń bọ́ ìfẹ́ mi o. ọkọ̀ rí àpárọ̀ àtọ́jà ah. kù. kí ló ṣẹlẹ̀ ní ìwà. Bónílé ń bá wa parí ìjà ni o. Ah, àwọn kan ní tọ́nà àgbọ̀pọ̀ àwọn. ta lọkọ tó gbà. ìwọ náà ni bébì. ó dà pé wọ́n fẹ́ burú. ó jẹ́ rí ẹja rẹ. olóògbé lórí. Hmm, ṣé rí lójú ayé yín wọ́n tún wọ́ra wọn lọ wàhálà àmàsùnbí wàhálà àmàṣẹlẹ̀ gidi àmàsùnlẹ̀ yìí ni àmàsùnlẹ̀ ẹ dáná sunlẹ̀ tèmi àbẹ́ẹ̀rí wèrè onílójú ayé mi èmi jẹ́ bàbá tó bí yín àbẹ́ẹ̀ máa gbọ́ ẹ dáná sunlé tèmi kẹjọ dáná sunlé mi ọlọ́pàá kó gbogbo ẹyin ẹ má fẹ́ ẹ má fẹ́ wọn gbára ọmọ tálíkà ẹnu ọmọ tálíkà náà ni ọ̀rọ̀ burúkú ti máa ń jáde a máa para wa ni a máa dáná sunlé yìí ni a máa ṣera wa léṣe ni ìṣàlángá lè máa kó sí ẹnu ọmọ tálíkà ní gbogbo ẹ tó bá jẹ́ ọmọ lówó ni a ní ẹjọ́ ẹ má jọ já o kò ní débẹ̀ o a ní ẹ làwọn o ẹ má jọ ń ṣera wọn léṣe o olówó ò ní bá kò ní fẹ́ wàhálà ọmọ tálíkà náà ló máa ń para wọn. hello màmí. hello ọkọ mi. báwo ni. fine ma. fadike. ṣé wọn ò disturb ẹ jù báwo dẹ̀ ni ilé tó gbà. ìyá fadike. a question at a time. ilé tí mo gbà dáa gan-an ni wọn ò dẹ̀ disturb mi jù. olùwàṣẹ́ ẹ báwo dẹ̀ lọ rọ mattress tó ló ń fẹ́ rà yẹn. Ah, èyí máa ti get student mattress kan ilé àwọn nǹkan díẹ̀ díẹ̀. ọkọ mi guess what. tó bá rí patí tí yẹ ẹ lọ wo ṣó níbi tó wáyé má ti ń torí pé ó wà níbi iṣẹ́ kan ó wá rọra ń dọ̀ lára ẹ̀ jọ nítorí ọlọ́run jáyé ara ẹ̀ <laughs> ṣùgbọ́n jáyé pẹ̀lú bírèèni ẹni o. ok ma dẹ̀rántí kan tí mo sọ fún ẹ lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé o. ìwé wo. tó bá ti rí orúkọ send it to me. mo mọ̀ pé tó bá ti dàrú èmi bá pè ń fúnra mi ẹ má wọlé. ok my darling mo miss ẹ ó dàárọ̀ darling. ó dàárọ̀. bye. ah, ah! ìyá fàdékè mi. Mm. mami kí ni yóò máa lọ kẹ nọ́ọ̀bẹ ò lọ. ṣòro pọ́rọ̀ ẹnìkan ni rọ́bà yìí torí pé mi parọ́ torí kò yẹ mi mọ́ náà ló jẹ́ kí n pè é o láti ìjẹfà ni mo ti ń pe nọ́ọ̀bà yìí níjẹfà yẹn báyìí mo pè é ṣúlẹ̀ ní tó dẹ̀ rẹ́ǹgì tọmọ mi ò gbé ó ti jarun kò tiẹ̀ lọ rárá ó di wọ́n lò nígbà tó ti jẹun bá tún ní mi ṣáà ní ìdákẹ́ ń bá tún ní kí n tún pè ní jẹrin ó tún rẹ́ǹgì bákan náà yìí ni o kò tún gbé. kò tẹ̀ wá rẹ́ǹgì rárá báyìí ó tójú sú mi náà mo ṣe pé. Ah, kí ló máa kí ni problem ọmọ yìí náà ah, kí ni problem ẹ̀ gangan náà ṣó nǹkan ni a máa pé pé pé pé kò ní gbé àtúpè ńgbà míì kò tún ní lọ ah, ṣèbí tó bá pèèyàn tó bá gbé tó bá rí miss call àti ẹ̀pẹ́ padà tẹ́ bá pàkíyèsí mi sínsìn èmi ò mọ tèmi àti ẹ̀ ti sọ̀rọ̀ ń sùn ti fẹ́ tọ́sẹ̀ kan. ọmọ tẹ̀síwájú ìyanu má dàrú a arìn má bójú wẹ̀yìn bí ẹni tí ò fẹ́ ni kankan sílé. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mami ẹ jẹ́ kí mi yára lọ síbi tí mò ń lọ màá máa tún pè oṣù kẹrin tẹ́mi pẹ̀lú ẹ̀dí fojú kanra ní ìgbẹ̀yìn mò ń sọ nǹkan oṣù oúnjẹ pamọ́ nù lọ síbi kò ní sùúrù kó gbọ́ nǹkan tí mò ń sọ náà. mo ti ní màá pè é náà màá pè é kí lè ń tó ṣù màá rí i pé tí bá ti rí i pé màá kàn sí yín ẹ jẹ́ kí mi yára lọ síbi tí mò ń lọ màmá jọ. ṣe eh, ọ̀dà àwọn ṣàánú mi jọ ìṣòro ìgboro ẹ ẹ orin wo ń fẹ́ kọ sí gbẹ̀gbẹ̀ àbí. ẹ káàárọ̀ nǹkan orúkọ mi ni Fálékẹ́mi. èmi ni new tenant tó ṣe kó dé ibí báyìí ah, mi ò mọ bóyá ẹ lè júwe ibi tí mo ti lè ra provisions ládùúgbò. àǹtí kí ló dà yín pọ̀. <laughs> wọ́n ṣe ń bí mi nìyẹn o a ní ká béèrè ibi tí a ti lè ra nǹkan ni lóde. ṣẹ̀yìn gan fún ẹ jẹ́ báyìí wà yẹn kẹ́ béèrè nǹkan lọ́wọ́ láti ní ìdọ̀là wọn ò ní dá yín lò àti pé èèyàn bòdì gbélé ni ah, ẹ má wọrí torí pé ìṣẹ̀ṣẹ̀ dé ló ṣe jàdòjì lára yín ṣé ẹ bọ́ ṣe wà yẹn tó bá dé sí wọn tán lóru tí wọ́n bẹ̀rẹ̀ ariwo inú yàrá wọn ẹ̀yin kò ní lè sùn ó tó bẹ́ẹ̀ ni. Ah, ẹ wò ó jù bẹ́ẹ̀ lọ kó àmúyẹ kankan báyìí mọ òun ẹ bọ́ ṣe wà yẹn. Ah. ẹ mọ ohun pọ́tẹ́ yẹn sọ pé bí ẹ fẹ́ ra provision náà. bẹ́ẹ̀ ni ṣé tó bá ti jáde ń sìn street come and left yẹn rí three thirty one. ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe wọn. ìjọ kan ṣá máa gba etí ẹ bóyá tiẹ̀ fohùn kí nǹkan wà kókó ṣu ẹnu jọ. ah nǹkan tí màá ṣe fún jẹ. ẹ dúró náà being a sadist ó máa ní reason kí ló wá lè jẹ́ díẹ̀ gangan gangan heartbreak. ṣé ọkùnrin ṣì máa ní heartbreak ní twenty first century táwa yìí kò lè jẹ́ yẹn àbí ó lose our family. later ni bóyá ó keep diary Don't call day to day event ẹ̀ sínú ṣe gbogbo àyẹ̀wò tó yẹ ká ṣe a dẹ̀ ti rí i pé arábìnrin yìí kidney problem ló ní bẹ́ẹ̀ ni àwọn kidneys ẹ̀ ti weak ṣé kí n ṣàlàyé kidney méjì là ń lò ìkejì backup ló ṣe fún eléyìí tó ń ṣe iṣẹ́ gidi ìwọ eléyìí tó wá ṣiṣẹ́ gidi gan ó ti wá rẹ̀ ẹ́ yẹn gan ti collapse so aláti ṣe transplant surgical operation aláti ṣe fún kidney. Okay, doctor. Bí èlò la máa sọ̀rọ̀ ẹ̀ báyìí? Well, um, lálákọ̀ọ́kọ́, bàbá rẹ̀ tó máa donate kidney ẹ̀ ní Then, gbogbo nǹkan tá a máa máa nílò nínú tíátà fún operation náà owó ni. Ká gbá gbogbo ẹ̀ pọ̀ ṣá, five million naira máa wà wá. Five million naira? Exactly. Doctor, kò tí mo ṣe fẹ́ rówó yìí àmì kọ́kọ́ gbọ́dọ̀ ṣọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹ jọ ẹ̀pù ogun ọ̀lẹ́ lè rẹ́ńdà fún mi. Hmm. Ah, help help ọ̀rẹ́ ti yé mi ìrànlọ́wọ́ tí mo lè ṣe ń sìn kan ni pé tá a bá rí ẹni tó máa donate kidney ẹ̀ láì gbowó kábẹ̀ láti ń lè jágbára mi lọ mo pé wọ́n nìkan ni mo ní I promise you kọ́kọ́ ń ṣe. yóò yé mi alábọ̀ má let's stop crying over split milk fúnra mi mọ̀ pé ilé ọjọ́ báyìí máa wáyé. kí ló dé kí ló dé tó fi arú nǹkan tó tó báyìí tó fi pamọ́ fún mi why. because I wasn't ready to lose you. mi ò lè fi ẹ́ sílẹ̀ ìwọ nìkan ni mo ní láìsí ìwọ kò sẹ́mi tí kò bá mú ẹ lọ mi ò pé mo lè jẹ́yàn mọ́ láyé jẹ́ra ẹ̀ ó mọ kọ́kọ́ mi ò lè rí èsì owó tí dókítà mi kì í wá. But I promise you, nothing will happen to you. God can be shared. Oui. Tatarilam. Everything is coming to an end. No, no, no, no. Don't say that. Nothing will happen to you. I promise you. Anything, anything tó bá fẹ́ the rẹ́dí àti ṣe fún. Ìwé tí mo kọ́ yìí.

ṣó dá ẹ lójú pé o fẹ́ ṣe kínní. very sure. yes sir. alright um, tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan tá a máa ṣe ń sìn ni pé a máa ṣe àyẹ̀wò kídìní wọn gan lára ká fi ascertain bóyá ó máa bá ti jẹ́ ráyọ̀ ṣiṣẹ́ ṣó ti yẹ wọn láàjẹ́ kó gbà ṣiṣẹ́ ok. oh lovely àbúrò. Yes, um, result um, test òun ló jáde wọ́n ṣe fún mi sir báwo lè sir. well very good um, o qualify láti lè donate ah, ló ti yẹ um, it is all good so ká lọ sọ gbogbo ẹ̀ nínú ọ́fíìsì come. Let's go. Attention please. Please keep silent and relax. Keep the cup at heart level. tem o òkè kò tẹ̀yìn wà. jẹ́ ara yàn kọ́. ọwà ọwà nu wọ́ọ̀dì tiwọn. kí ló máa wá ṣẹlẹ̀ báyìí. ẹ̀wọ̀n nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé operation ti yín ló máa kọ́kọ́ ṣe tó bá ti ṣe tiyín tán wá wá ṣe tiwọn so que ni kẹ́ máa gbà kí tiyín wà successful. àmì o kò tọ́pẹ́ tí wọn ẹ tètè kò sí problem ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ everything will be fine. dókítà dókítà lẹ́yìn tó wà ní ward five yẹn ó mí bá kan ẹ̀yẹ máa kú. gẹ́hùn yẹn wọ́n ti yọ ti bọ̀bọ́ yẹn wọ́n fún gẹ́hùn yẹn ó dẹ̀ ti wà successful ó máa recover báyìí ó give up. Eh, ṣé kò mú ìtura lọ ní ọkọ. kò ìgbọ́ ọ̀hún náà sọ fún mi. báwo lè ṣe máa sọ fún mi. Eh, ah, ìyẹn dẹ́kun sọ̀rọ̀ dókítà mi ò sí yẹn. Ah, lágbára wo. fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ. Mm, kí ni nǹkan gan-an tó ń rí kọ sínú rẹ̀. well ẹni tí à ń gbéyàwó bọ̀ wá bá kì í garun it's about life. life life ṣá alright ṣé mo lè ka first page. no not so fast o ṣì máa kà á lẹ́nu ìwé okay o as your lordship pleases. Anyway, I'm waiting for you. Few minutes. Counting. Jẹ́nráyọ̀ Àṣàkẹ́. Ah. Àṣé, ó mọ̀ pé ti fẹ́ fi mí sílẹ̀ lọ. <laughs> àṣẹ mọ̀ pé ó ti fẹ́ fi mí sílẹ̀ àṣẹ wá sọ ìwé tó ń kọ ní deadwood. ṣé mi náà ti wá kó sáyé báyìí. òkú èèyàn ti wá di méjì báyìí àmọ́ ò jẹ́ráyọ̀ múra sílẹ̀ èmi náà bá wà bẹ́ẹ̀ láìpẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. times we had used to said goodbye. <laughs> My head bowed in tears, wishing you were here. me, you ojú ẹ̀yìn bọ̀ wálé o. Ikú ògbówó àbá fún lówó. Ikú ògbàṣọ àbá fún láṣọ o. Ikú ògbà kankan o. ta sorrow. Oh. Tears drop on your smiling face, on your picture frame. All alone in my room, breaking down with pain. I cried myself to sleep, calling out your name. Stop scaring me, dead. Oh dead tears drop on your smiling face On your picture frame All alone in my room Breaking down, weeping I cried myself to sleep Calling out your name Stop scaring me Deadwood Deadwood I am all collator say Ah àkọsílẹ̀ kò ní tà sí o òye ohun àríkọ àríkọ náà kò ṣe yẹ nàrà a ó gba kádàrá ni o. ikú gbogbo àbá fún lówó. ikú gbogbo ikú àbá fún láṣọ. ikú mẹ́ni rẹ̀ la. ikú gbogbo kankan o an agony, oh, what a sorrow. Um, Father came sir. Bẹ́ẹ̀ni, sir. Ẹ káàárọ̀ sà. Kí ló ṣẹlẹ̀? Um, mo rí pé mood tí mo fi wá bá yín lánàá yẹn kò wá òkè. So mo ní kí n wá bá yín láàárọ̀ yìí pé anything kí n lè ṣàlàyé. and so and so what. nǹkan tó ṣẹlẹ̀ ń pé mo fẹ́ bèrè lọ́wọ́ yín bóyá ẹ lè rí novel ìyá mi tí mo lè kà. no. novel sir. no. novel sir. no. novel. woman mi ò fẹ́ bá ẹ dọ́ọ̀rẹ́ and not to ever wà kanlẹ̀kùn lé mi ìjọ tó bá tún wá kọ lẹ̀kùn lé mi àní ìjọkíjọ tí o bá tún wá kan lẹ̀kùn lé mi wàá rí nǹkan tí màá ṣe fún idiot. Ah, àti ẹ̀dúpẹ́ ó dín sọ̀rọ̀ lẹ́yìn ìwọ ó máa sọ jù báyìí lọ kẹ́yìn ṣe bí ènìyàn. mo ibi náà ni o. ẹ̀sìn yẹn gọ́gọ́ ló máa ṣe torí pé èmi àti ẹ mi rò pé adúró bára wa sọ̀rọ̀ rí. a sọ̀rọ̀ níta a sọ̀rọ̀ nínú ilé ọ̀rọ̀ tá a sọ nínú ilé ló fa nǹkan tí mo wá sọ fún yín. sórí ẹ̀ pé ṣá ṣé o wọ̀ ọ́kẹ́ pẹ̀lú kan tó ń sọ ṣá ìwọ ló ń fẹ́ mi ṣé lójú àlá nàbí lójú ayé sórí ojú tí mo dì í tí ò bá jáde ẹ̀dà kí n gé ẹja bí kí n pariwo lè lé ẹ lórí ìta out now. àti àyẹ̀wò tèmi náà ṣe personally ni mo carry out test ó fi hàn pé kídìnì kan ṣo tó kù fún ẹ ó ti fail. doctor àyè láti wá ẹni tó máa donate ní kíákíá báyìí ló léwu. doctor kọ̀tẹ́mì ni pé kídìnì ẹyọ kan tó kù fún mi. ó ti daṣẹ́ lẹ̀ ó ah. ti fail sẹ́. doctor ṣé kìí ṣe same issue tó rọ́jẹ́ ráyọ̀mí lọ sọ́run àrèmábọ̀ ṣé nǹkan tún lè dé báyìí ká gbà pé bí ọlọ́run ṣe kọ ti jẹ ráyọ̀ ni ah. àmọ́ tí ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀. dókítà iṣẹ́ yìí mi ò ti bàjẹ́ báyìí. Ah. ká tètè wẹ́n tó máa donate nígbà yẹn. Ah. Fadékẹ́mi olúwa Fadékẹ́mi ṣó mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ kò tó lò òun kọ́ ló wá ṣẹlẹ̀ yìí Fadékẹ́mi èmi Aishatu Aródeyọ ọmọ tí mo bí nínú ara mi ó lóyún kò ní bàbá bẹ́ẹ̀ ni burúkú sọ̀njọ́ bàbá òṣìwò lóní bàbá wo tell me bàbá wo ló fún ṣé ní fẹ́ pé ẹnu ara yìí ló fi sọ fún mi wípé a máa dì a máa dì kiri bí alálùbọ́sà kò lọ́tà kò nọ́rẹ̀. mo ń hmm. rìn ẹ máa tẹ̀lé mi lọ síbẹ̀ o. èmi tẹ̀lé ẹ lọ orí mi kọ̀ ní rírìn òṣì sórí ẹsẹ̀ tó fi mọ̀nà débẹ̀ tó lọ bóyún wá náà ló máa fi rìn padà lọ ṣàlàyé ara rẹ̀. mi ò kún lè dá lọ síbẹ̀. ó lè dá lọ. <laughs> Fadékẹ́mi, look here, mo máa fún ẹ ní ọjọ́ mẹ́ta péré. Three days kò fi bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀ kò bá orí ẹ̀ kò bá sọ̀rọ̀. Mọ́mí. <sighs> Fadékẹ́mi, o ò ṣe dáadáa rárá o kí ló sún ẹdẹ rú ọ̀dọ̀ èèyàn bẹ́yìn àbí ta ló máa rojọ́ ìfún tí ò ní dá ẹlẹ́bi dá mi lóhùn ta ló máa rọwọ́ ẹjọ́ ìfún tí ò ní dá ẹlẹ́bi bóyá kí ló fẹ́ ṣe báyìí. I don't know mi ò mọ nǹkan tí mo lè ṣe sí rárá rárá. Hmm. anyway advice tí mo lè fún ẹ lọ́tẹ̀ yìí ni pé bóyá wàá tún lọ bá ọ o máa bẹ̀ bóyá gbọ́ sí ẹ lẹ́nu this time. Ah, ah, èmi ò lè lọ bá ọ. Ah, mi ò face insult tí in yẹn máa tún again ah, I can't face the insult again at all. o oh, lè face insults. Mm -mm. ok orin wo la máa kọ sígbẹ̀dù yìí o àbí wàá kúkú lọ ṣe. ha èmi ò lè ṣẹ́yìn yo. Back jùlọ mọ́mí sì ti months. sí. count ó yá kí la máa wá ṣe báyìí kí ló fẹ́ ṣe gangan báyìí kí solution. Jerayo Ibikule, the daughter of a well-to-do fashion designer. Ọjọ́ tí mo pàdánù àwọn òbí mi sínú ìjàmbá ọkọ̀ ló jẹ́ ọjọ́ tó burú jù nínú ìgbésí ayé mi. Mo gbìyànjú láti gbàgbé ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣùgbọ́n ó ṣòro. Kò sẹ́bi kò sára kò sọ́rẹ̀ẹ́ tó lè ṣèrànlọ́wọ́ nínú ìrìn àjò ìgbésí ayé mi. Ibí ni mo ti mọ̀ wípé òkú ènìyàn ni mí tó rìn lórí ilé alààyè. Mo mọ̀ wípé ìgbà díẹ̀ ló kù fún mi láti lò lórí ilé alààyè because I have my two kidneys in the worst condition without a donor nor enough money to get a transplant. Nígbà tí mo rò pé ó ti tán, I came in contact with whom my heart grateful. Bí ó yẹ a gentle soul. I couldn't open up for Bioye about my illness. I decided to stand by him. Hoping one day he could help me get my book published or produced on screen. <sighs> so, I wish was for me to continue with this deadwood. After losing Genrayo to this illness, I lost hope and everything. Just when I decided to pick up my pieces was when I realized I was also a dead wood. The world seems to be against me. Then I gave up on everything finally. Yes, ma'am. Ah, yes, ma'am. Kákú ní kò jẹ ò jẹ. Gbogbo nǹkan wọn ti fi lọ ẹ̀. Mo ti wọ́n kí wọn. Ẹ má bínú. Ẹni tí mo ránṣẹ́ pè, ó máa tó dé. Ṣùgbọ́n gbogbo ẹ̀ máa yanjú pẹ̀lẹ́. Ta ni ẹ wọlé o? Mami. Ọmọ kan ní ẹ. Àkórí àpàrọ̀ ojú àpò. Káàbọ̀, jókòó. Ṣé obìnrin kò mú sáré pè? Má bínú kò lè rí kí n dánìkan gbọ́. arábìnrin torí lórí ìjókòó yìí òun ló wọlé dé láìpẹ́ yìí ló wá ń sọ̀rọ̀ nípa bí ó yè bó ṣe wá gbẹnulé tó ń sọ mo rí pé kì í ṣe nǹkan tí èmi nìkan lè dàgbọ́ ni mo ṣe ní kó sì mi ní sùúrù kó jẹ ránṣẹ́ pé ẹ tọ́lọ́ ń bá ní kó wà nítòsí wà lè tètè jẹ́ mi inú mi dẹ̀dùn pé ọlọ́run jẹ́ kó wà nítòsí. sísí mi ẹni tó jókòó yìí ẹ̀gbọ́n bí ó yẹ bó ìwọ̀nba tó ti ṣàlàyé fún mi kó tó dé àti tó kù tó fẹ́ máa ṣe tí mo ní kó dá lé wá máa sọ ọgbẹ́ báyìí. pẹ̀lẹ́ o arábìnrin. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo ti lọ ṣe training ó wá pọ̀ pé ilé tí mo gbà ibẹ̀ náà ni bíóyè ń gbé a ń gbé same compound. Mm -hmm along the line mo rí i pé bí ó yóò kí n bá anybody ṣe nínú ilé wọ́n máa ń dá wà ní wọ́n ń bá anybody dá nǹkan kan pọ̀ ah, mo wá béèrè lọ́wọ́ àwọn aráalé ó wá fi ń yé mi pé bó ṣe máa ń ṣe nìyẹn ah, mo dẹ̀ rí pé wọ́n máa ń ṣe bíi sadist wọ́n máa ń mu ọtí àmupara along the line mo get close sí wọn èmi àti wọn dẹ̀ ń ṣe wọléwòde ẹ ṣàwọn ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin one thing led to the other àjọ ní nǹkan pọ̀. nǹkan. bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ wáyé láàrin àwọn méjèèjì. it's okay wá dùnú. ìgbà tí mo find out pé mo lóyún time yẹn ni bírí ìjọ lọ́run ní pé ìgbà yẹn ni bírí jáde láyé mi ò mọ̀ bóyá ẹ mọ̀ pé bírí fún ọmọbìnrin kan ní kidney. Eh? ó donate kidney fún ọmọbìnrin kan ọmọbìnrin yẹn dẹ̀ jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí gan after tó fún obìnrin yẹn ní kidney ni ìyẹn náà jáde láyé eh! òun ló fa gbogbo nǹkan tí Bíóyè bẹ̀rẹ̀ sí ní ṣe tó fi ń keep to himself. ẹyọ kan ṣoṣo tó wá kùn fún bí ó yẹ òun ló fẹ́ o tó pákọ̀ tí bí ẹ náà fi jọ́ náà ní pé mo dẹ̀ sọ fún mọ́mì mi mọ́mì mi mọ̀ pé mo lóyún mi dẹ̀ lè ṣẹ́yún tí mo béèrè lọ́wọ́ àwọn èèyàn mo get address bíbá yìí mo ṣe ní pé kí n wá sí bíbá kí n wá sọ fún mi pé mo ti lóyún. olóyè hmm. fún yàn ní kidney ìyẹn ni lẹ́bí ìwọ́dẹ̀ ṣe jókòó yìí oyún wà nú ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni mo. olóyún kò ṣe jókòó yìí. bẹ́ẹ̀ ni mo. Hmm. Ọlábí. Bá bá mi ọ̀rọ̀ rí o mo <sighs> lọ bọ́yìí o. màmí mo gbọ́ kí la fẹ́ ṣe báyìí arábìnrin yìí mo ò lè ní parọ́ mi ò lè ní kó parọ́ <sighs> ọ̀rọ̀ ṣáà ló sọ kalẹ̀ màmá ó pẹ̀lú jọ ti bí òye ti wà. bí yóò dẹ̀ rí kò fogún kankan sílẹ̀ kábà ní nǹkan tó fẹjú mọ́ nìyẹn àti wípé màmí arábìnrin yìí ọjọ́ wà lórí ẹ̀ ó dẹ̀ rẹwà ṣàmá sọ pé kò rọ́kùnrin pé níbí ó kọ̀ jẹ́ wípé kò bá ti dára tó bá jẹ́ pé Bíóyè wà láyé ṣèbí tó bá bímọ tán àbá ṣe DNA test. Mm-hmm. uncle lórí nǹkan tẹ sọ yẹn ó ṣì possible ah, ah. bẹ́ẹ̀ ni mà ah. lẹ́ni tó ti kú bẹ́ẹ̀ ni ṣe bí mo ṣe wà yìí mm-hmm. um, i'm a nurse and tó bá yẹ pé Bíóyè wà láyé ni tá a bá DNA test after tí n bá or before um, ó máa jẹ́ bí ninety nine point nine percent ni result yẹn máa Um, but since ti bí ó yóò sí láyé mọ́ tá immediate family member like a brother um, tá a bá test yẹn tán um, ó possible kó jẹ́ ninety percent ninety two percent ìyẹn máa fi show pé same lineage ni ọmọ àti. màmí òun lẹ ti gbọ́ yẹn ṣé ẹni tó wá máa parọ́ ṣáàtújọ́ òun ló máa là wá lóye òun ló yẹ ká túmọ̀ pé a sì lè ṣe díẹ̀ nìyẹn láìsí láyé lóye ah, àbí ẹ di òṣàníkú ká dá ọmọ ẹ̀ nù. ìyá mi. má kí lorúkọ tí fadékẹ́mi ni mo. fadékẹ́mi fadékẹ́mi ọmọ olúbo ni ọmọ abẹ́òkúta. àwọn òbí ẹ̀ tó bí mi wá. àwọn òbí àjílẹ̀ ní mo ó tún wá fẹ̀rẹ̀ tears drop on your smiling face on your picture frame. All alone in my room breaking down with pain. I cried myself to sleep calling out your name. Stop scaring me, Deadwood. Oh, Deadwood. Tears drop. ẹ dẹ̀ sọ pé máa tẹ̀ sọ yìí dáàdi ni wọn. he is my father. don't vote for him. calm down. don't tell me to calm down. yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi bòdì káàkiri àmì ìṣeré o. àṣàṣì pínísì ló mú ọ̀nà rẹ̀ bùyẹ̀ ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yẹn. ó sàn kì máa ní ọmọ láyé. má sọ bá mi o. kí ló fẹ́ ṣe? ó pa mí. ló mọ́ ayé ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló. darling mo lajà yẹn gbà. igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin mi. gbogbo aṣọ yín ti yà wọn lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọ̀pá àlà ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ́ ẹ̀rọ àgbà mi ká. mo ń sọ yí pé àwọn àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú but ẹ̀ fi rí anything. hand me. Ah, stop it! O ṣe máa sọ pé to o bá survive. Lágbára náà tí mo sì ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi rìn jáde ibi Driver reverse ẹ jọ reverse ẹ reverse. Borderline personality disorder. Yeah, she suffered from it. She suffering from borderline personality disorder. Actually, I didn't lay hands on Lori. anything concrete for now. Àti wípé news report ẹ pé wọ́n poison wọn. Lórí assignment tí mo gbé four is a crowd. I'm ń jẹ I'm tán, to kan tún gbowó Poison yẹn ó tún jẹun sí ni, and àwọn oògùn tá à ń lọ fún ọ lọ sí ti ilé ìtura náà. tèmi padà bá mi. ọlọ́run wọ́n jẹ́ ṣe àmìṣá náà wà. wàhálà gbogbo ta. ee bros bros ah it's okay. ẹ ló smiling face on your picture frame. All alone in my room, breaking down, weeping. I tried myself to sleep, calling out your name. Stop scaring me, Deadwood, Deadwood. I am all I see. Ah. àkọsílẹ̀ kò ní tà sí o òòyẹ ohun àríkọ àríkọ náà kò ṣeé yẹ nàá a ó gba kádàrá ni o. ikú ògbówó àbá fún lówó. ikú ògbówó. ikú ògbàṣọ àbá fún láṣọ o. ikú mẹ́ni rẹ̀ la. ikú ògbà kankan o. Yeah. water sorrow yalele o ikú ogbó àbá fún ikú ògbàṣọ ikú ògbàṣọ àbá fún láṣọ o alo mẹ́rin rẹ lọ ikú ògbà kankan o what an agony o what a sorrow yalele o.